tún ṣe nǹkan báyìí ẹ̀sìn kan náà ló wà ẹ̀sìn ẹyọ kan péré òun náà ló wà ọlọ́run fi làámọ́lẹ̀ pé inna dina inda Allahi al-Islam tọ́mọ rẹ bá ti ń ṣe kiri yó tọ́mọ rẹ ń ṣe OPC ti ń sọdún ẹ̀yọ̀ ti ń sọdún Ọ̀ṣun ti ń sọdún àgbélẹ̀rọ àdábọ̀ àti àjọbọ kì í ṣe mùsùlùmí ntọ́lọ̀ ń da fún kí n ṣe yẹn ìyàwó rẹ ọkọ rẹ kò gbọ́dọ̀ má ṣe nǹkan mí àbíkọ́ má ṣe kíni islam islam ẹ̀sìn ọ̀ràn yẹn ni tó gbọ́dọ̀ má ṣe nítorí pé tọ́lọ̀ nítorí ẹ̀dá ọ̀nù sọ wá lẹ́sìn yẹn ọwọ́ ní ìdíkọ̀ gbàgbọ́ yẹ lérí nítorí pé anabi ni tọ́ba dìgbẹ̀yìn ayé sallallahu alayhi wa sallam anabi sọ ni máa ya ìṣìmínkùn ẹni ẹ̀mẹ̀rẹ̀ bá gbónú yín fásayára tìlà fankẹ́tìrà ẹ̀rí ìyapa nínú ẹ̀sìn anabi òní ẹ̀rí yapa nínú fóònù oríṣiríṣi abẹ́ẹ̀rí yapa nínú ilé ara abẹ́ẹ̀rí yapa nínú àwọn nǹkan ló ayé ó ní fasayara tilafan kathira anabi ní ẹ̀rí yapa nínú ẹ̀sìn ọwọ́ ni wa aleikum bí sunnati ó ní fa aleikum bí sunnati sunna tèmi ní kẹ́ ẹ máa ṣe tó bá dìgbẹ̀yìn ayé o ìgbẹ̀yìn ayé tà nábì wú yẹn òun náà ló dé yìí ìyapa ń bẹ nínú ẹ̀sìn wa àwọn ọmọ ṣe nǹkan kan ẹ̀yin ọmọ ṣe míì àwọn ìjọ ẹ̀yin ọmọ ṣe nǹkan kan àwọn eléyìí ọmọ ṣe míì kọ́dà á bá a débi pé ṣe rí tí wọ́n ń ṣe àwọn àjọ wọn ni wọ́n máa ń ṣe nínú ẹ̀sìn bẹ́ẹ̀ àwa yìí bá wọn ṣe tó nígbà tọ́lọ̀ wá báyìí ànábì ni bọ́bá tí ìyapa bá ti wá pọ̀ fa alaykum bi sunnati ẹ̀ kàn béèrè nínú àwọn ìyapa yẹn torí ìyapa yẹn èyí tó bá súnà mọ́ wà ń bẹ èyí tí ò bá súnà mọ́ yà ń bẹ kò sí tí máa ń fà yàpá mọ́ṣáláṣí wọ́n sì kọ́ ọmọ tán oyè jama kan ní la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam àwọn kan dákẹ́ ìyapa ti ṣẹlẹ̀ àbí ọ̀ṣẹlẹ̀ jama ìyapa ti ṣẹlẹ̀ adóde abẹ́kọ́mọ abáàkánni ẹ̀dìdì ẹja gbàdúrà Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha àwọn kan jòkó ìyapa ti ṣẹlẹ̀ àbí ọ̀ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ òun kan sọ fún yín pé ah lẹ́ẹ̀kan ní ká dìde àwọn kan dìde báyà wọn jọ lọ́lọ́ ni ìdí sì ń ṣe nì ìròyìn àwọn kiri yóni alẹ́sìn ayé ti kúrò náà láàkìyà máa wọ kọ̀ ọ́dà wọ alẹ́ àjọyọ̀nùbí alẹ́ náà ti ọlọ́run ní dùn ó alẹ́ náà ti ọlọ́run ní jòkó àwa jòkó ni á dìde. ìdìde táwọn wá wí kì í ṣe ìdìde tí Al-Qur'ani ń sọ bẹ́ẹ̀ bá rìn lọ tẹ́lẹ̀ lọ ẹ máa rántí ọlọ́run ní sọ bẹ́ẹ̀ bá jòkó ẹ máa rántí ọlọ́run tẹ́ ẹ bá sì wà ní dùbúlẹ̀ náà ẹ máa rántí ọlọ́run mú àyà yẹn ọwọ́ fi tú ipe kádínà ródìde tábàrà dé occasion ni ọlọ́run sọ sànàbì ṣerú ẹ̀ nígbà ọ̀rọ̀ bá ti wá dé báyìí gbogbo àwa leaders of Islam àwa imams àwa stars, àwọn missionaries àti gbogbo àwọn sheikh kálukú wa á wà lọ báwa ṣe lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni àmàrà wa báwa ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ni àmọ̀ yìí ti ń jòdodo nínú tí à ń fà àmẹ́yìn tẹ́ ẹ̀ kéwú ẹ̀yin tẹ́ ẹ̀ kéwú ẹ̀yin wà ní mọ̀ yìí tẹ́ ṣe máa yóò wá di pé àfa yìí ni ká máa dájọ́ lẹ̀ látọ̀lẹ̀ kájírì wọ́n ní kò bá súnà mu àfa yìí ni ẹ máa bọ̀ wá o èní ni o jàmáà kan ya ọ̀tún jàmáà kan ya òsì. àwọn ọmọ wọ́n pé à se ṣe kẹ́hìn ṣe yìí òun náà ọmọ wọ́n pé ẹ wá gbàdúrà kí oògùn ọ̀bọ lára yín. tọ́ nígbà ti wá dà báyìí èyí lè tí lẹ́yìn lẹ́nu òun náà ni pé ẹ̀sìn súnà wà ẹ̀sìn bíbíà wà súnà wọn pè ní practical Muhammad sallallahu alaihi wa sallam lérí gbogbo iṣu kọ̀ọ̀kan nínú bó se ṣe ṣe gẹ́lẹ́ láṣẹ kí ni láṣẹ ṣe ẹ rí èyí tó bá ti yàtọ̀ sí súnà oye òun náà ní tó yàtọ̀ sí practical anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ẹni bá ti wá yakọ anabi kí ni wàá kó òun fi ń sin lọ́n mọ́ tọ́lọ́ ní ká tẹ̀lé anabi anabi ni iyaakum anabi wo àwọn sọ̀hábà wọn ní sẹ́ kútùbà lọ́wọ́ ojú rẹ̀ wá pọ́n anabi ni iyaakum ọ̀dọ́wọ́ wà mọ́ òdàsá tẹ̀lé òmùwẹ̀ má dá mi lẹ́nu ẹ̀sìn yìí o torí wọ́n fi ń yé mi pé nígbẹ̀yìn ayé àwọn kan má dá mi lẹ̀ fa inna kulla muhdathatin bid'ah níta bá dá lẹ̀ tá a rẹ̀ rí fún onáńpẹ̀ ní bid'ah innovation wa kulla bid'atin dalala gbogbo àdádálẹ̀ sì ni ànábì ní igbó ni o dalala ànú ni o bẹ́ẹ̀ bá ti sìnà jàmá kò lè débi tí ń lọ wọn lágbájá arákùnrin tó lọ́wọ́ ń lọ́nà àjẹbú yẹn ọ̀nà abẹ́kúta ló gbérí lé yẹn ó ti sọnù ṣé wọ́n gbóòrò rẹ̀ ń jẹ̀bú wọn ò lè gbóòrò ẹ̀ wọn ò lè gbóòrò ẹ̀ láyé bọ́ọ̀ bá ti ṣe súnà wọn ò lè gbóòrò ẹ̀ lájànnà bóòlù ṣe fẹ́ wọ bẹ̀ Ànábì ní kullu bid'atin dalalah Ànábì ní gbogbo tí wọ́n bá dálẹ̀ tí ò sí lásìkò mi Ànábì tí mo fi sin lọ́hùn àná ni wa kullu dalalatin fin nar àná sì ni yóò líìdì sí náà ni wọ́n ìdájọ́ fẹ́ dá mi lẹ̀ ulama wo súnà lè yọ̀ àwọn afáà súnà lágbàlá yìí ní London lamẹ́ríkà ní Paris everywhere ní Cairo ní Egypt ní Sudan ní eh, Ghana Nigeria Benin Republic àwọn fáwọn súnà ti dìde kọ imin wọ́n ti jí kí ló jí wọn jama gafulatu nas ibà àwọn èèyàn wọn ọmọ tí wọ́n ní ká ṣe ọ̀tọ̀ ni tí wọ́n ń ṣe gbàgbé Lárúbáwá ìpè alárúbáwá ní sentansi yìí ah mama sọ bẹ́ẹ̀ ma Lárúbáwá ẹnìkan náà wọ́n ní àtẹlẹ nínú àwọn Lárúbáwá ta ló ń tọ̀ wọn náà lànà bíwá Muhammad sallallahu alaihi àtàwọn sahaba rẹ̀ sẹ́rí gbogbo kò sí ìyàkuyà téèyàn yà láyé kò sí irú ìran aburú téèyàn máa ṣe tó ò ní lárúbáwá tó kọ̀ sí kò wá sí tíra oye kò sí tíra kan tí máa ń sọ̀yàn nù lérí aburú téèyàn ń ṣe tó ò ní lárúbáwá tó ti ṣe kan bọ́ọ̀ bá ní kíní ló ń ṣe tí wọ́n ní bíbíà ni bọ́ ọ bá rìn dáadáa ó rí tíra tí lárúbáwá ṣe tí ó sọ fún ọ pé ojú ọ̀nà lọ́wọ́ o ọlọ́run bá ní àti ọlọ́ha wa àti rọ̀ṣùl anábìnrin rọ̀ṣùl o lárúbáwá ni abu jahali lárúbáwá ni abu tọ́lib lárúbáwá ni abu lahabi ìjẹ́ lárúbáwá àwọn kò ṣe títẹ̀lé wọn ní ọ̀ranyàn fún wa ẹni wọn ni ká máa tẹ̀lé nu lárúbáwá òun náà lànà àtàwọn sọ̀hábà ẹ̀yẹ́ màá yá mi nínú ẹ̀sìn wa anabi kí wa lọ báyìí ṣé wàá rí alimuhuda sáàtù nawaan ìtì máa ń dàrú mọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ àti ìrújú tí wọ́n máa ń kólẹ̀ fún wa tọ́rọ̀ fi máa ń dàrú òun náà ni pé wọn ò mọ̀ pé àdádálẹ̀ erésì méjì ló wà àdádálẹ̀ nípa ọ̀rọ̀ aladat ọ̀rọ̀ ayé àti àdádálẹ̀ nípa ẹ̀sìn sórí àdádálẹ̀ nípa ọ̀rọ̀ ayé òun aladatu alaslufi alibaha wọ́n sì yẹn lẹ́tọ̀ọ́ fún ọkọ má ṣe ntẹ́nìkan ò ṣe rí nínú ọ̀rọ̀ ayé rẹ̀ ra mọ́tò tẹ́nìkan ọ̀rà rí bàtà tá nàbí ọ̀wọ̀ pọ̀ bá ti rówó rà á aṣọ tá nàbí ọ̀wọ̀ tọ́ bá ti rówó rà á ẹ̀sìn lànàbí gbò lọ maka bọ́ bá ti rówó pléènì mọ́gẹ́sì o torí ó kó sójú ọ̀nà ni oye kí lọ́wọ́ kí ló gùn jàmá ogun pléènì nítorí pé ọ̀rọ̀ ayé nìyẹn anabi ń jẹ àwọn oúnjẹ lásìkò tiwọn ẹ ìwọ́dí sàláàdì tó fàyìn dáadáa jẹ mọ́de ti pé òun wá ẹ̀rí kó o tó ṣe kíni kó o tó jẹ sàláàdì bọ́ọ̀bà kọ́lé kọ́lọ̀ tó bá wọ̀ ni kò lò fún má retí ẹ̀rí ipe kọ́lọ̀ òun lànàbí lò fún ilé ẹ̀ torí kò sọ́dà lásìkò ànàbí bọ́dà bá wà náà táwọn náà ní nǹkan kan tí wọ́n fi ń kunlé yapa ànàbí ń bẹ̀ wọn tó bá ti wọ̀ ọ́ nítorí kì í sọ̀rọ̀ ẹ̀sìn ti dọ̀rọ̀ ẹ̀sìn bá anabi ṣe ṣe gẹ́lẹ́ ni wọ́n náà ṣe kíni ni wọ́n náà ṣe àpèjúwe anabi máa ń kírun lérí awọ ni nígbà míì lérí ilẹ̀ẹ́lẹ̀ yanrìn àwa ń lẹ táìsì à ń tẹ rọ́ọ̀kì àyàpá anabi nítorí tọ̀rọ̀ ayé ni kì í sọ̀rọ̀ ẹ̀sìn àmọ́ Allahu akbar ọlọ́run ló ọ gbọ́dọ̀ wí nǹkan mi àfi tí wọ́n wí lásìkò ànábì nítorí pé a ti kúrò nínú màtẹ́rì àti bọ́ sínú ẹ̀sìn alihamudulilayi rabbil alamin ọkà fati àdẹ́tí ọ̀yanjú rírì mangalubi wàlà lálínà ànábì òwú bẹ́ẹ̀. àpá àwọn baba sẹ́mọ̀ wínú fati alábàríkà ó ti bẹ̀rẹ̀ sí dáná ànábì ni wàlà dọ́ọ̀lì àwọn baba ni wàlà lálínà nítorí pé àǹjẹ̀mí ni wọ́n òyìnbó lárúbáwá kéwù yẹn nípa lẹ́nu wọn ó ti wá ó ti wá ó ti wá rọrùn lẹ́nu tiẹ̀ ọwọ́ ni ó fi tọ́da alẹ́ yìí tí ọ̀dà lọ́mọ sí kínní lọ́mọ ṣe wàhálà láàrin náà ìtumọ̀ mí ni. ẹ̀sìn òní yípadà jama wọ̀tàkítẹ́lifù bìtìláfì azimila àmọ́rọ̀ ayé ọmọ yípadà wọ́n á máa ń fẹnu pèrún ni máìkì ti dé sí ọmọ lo máìkì máìkì ń ṣe haram nítorí pé ọ̀rọ̀ ayé ni lọ́sọ̀jẹ́ pé mi bá ní ẹ̀ má ṣe bídíà yìí má bídíà yìí ọ̀dà wọ́n ní a ah, sanabi gun plane lọ maka kílódé yìí náà máa rìn bá anabi ṣe rìn sẹ́ni pé kọjọ́ ra wọn à ń sọ̀rọ̀ ẹ̀sìn òun sọ̀rọ̀ ayé ibadallah anabi ni man ahdatha anabi lẹ́ni tó bá mi lẹ̀ fi amrina ayé fi na nínú ẹ̀sìn wa yìí máa lè sàmínú tí ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ fọwọ́rọ́ dùn ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ o níbi tí ń nù jama ọ wá ṣe wàhálà nínú ìjọ ó ṣe wàhálà ní mọ́ṣáláṣí ó ṣe wàhálà nínú ẹ̀sìn ó gbẹ́sìn ga gẹ́gẹ́ bí ìròrí rẹ ipò ń gbẹ́sìn ga àmọ́ ń gbé ga yìí kọjọ́ tí èyí tà nábì fi kalẹ̀ àwọn afáà ní ọkàn ti dànù ni ọlọ́mọdé àti dànù ọlọ́mọṣà fún wa ní ìmálẹ̀ tá a fi tẹ̀lé súnà kọ́lọ́wájú àlẹ́ sí الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال موسى إبراهيم الصلاة بالنبي محمد ajẹ́rì بي الله ọba nìkan lọ́lọ́run anábì ojúṣe rẹ̀ ni ẹnì kọ̀ọ̀kan wa kọ́ ما mọ́sàsì wálé lérí rẹ̀ mọ́jà àti sẹ́dánù ọlọ́run bí a bá ti dé sáré àti di déédéé ẹni tó lápọnlé ọ̀dọ̀ Ọlọ́run òun náà lẹni tí ẹ̀sìn rẹ̀ tó pọ̀ jù tó sì lálàáfíà ẹ̀rí ẹ̀sìn lè pọ̀ kọ́ mọ́ ní àlàáfíà tó pọ̀ tó sì lálàáfíà ẹni ẹni ẹni ẹni ṣáájú lọ́dọ̀ Ọlọ́run inna akramakum indallahi atqakum ẹni bá bẹ̀rù Ọlọ́run ọba jù náà lọ́wọ́ àwọn wájú àwa máa ń tóra wa báwa ṣe wà nílé ayé ń bí àmọ́ Ọlọ́run rẹ̀ mí kálukú wa bàbá ṣe wá bẹ̀rù rẹ̀ jù bẹ́ẹ̀ náà láṣẹ wà níwájú a lè rò pé lágbádá lọ́wọ́ àwọn adúgbò jẹ́ pé àárín lọ́wọ́ àbíkọ́ wọn gbẹ̀yìn a lè má kẹlẹ ẹlòmíì sí ká má ṣe mọ̀ pé ń bẹ ká má ka ẹsẹ̀ tá a bá rí àmọ́ lọ́dọ̀ ọlọ́run wájú lọ́wọ́ ṣe wá rí àjẹ́nà tá à ń lọ ìbẹ̀rù ọlọ́run ọba wọn fi ṣe kíni ni wọ́n fi to àwọn àlìjáná wa láàfin ní ẹ̀sìn wa kádàkùn torí ọlọ́run ká chẹ́kì ẹ̀ ṣe ibi tọ́rọ̀ súnà délé ni kìí ṣe ipe ẹnìkan fẹ́ mú láti wá di ara àjọ wọn ẹ̀gbọ́n ìjọ islam ló wà ìjọ islam ṣẹwárí gbogbo ntẹnikọ̀ọ̀kan wa tá a bá ti ń ṣètò ọdí bá súnà mu ìbá jẹ́ wọn nìkan lè wà nù ẹbí wọn nìkan ní alùsùnà nù ẹbí ìjọ ń pèlè alùsùnà ni ìbá jẹ́ ẹ̀yin méjì lè wà ládùúgbò yín ẹ̀yin méjì náà ní alùsùnà ẹni ẹni tí wọ́n pèlè alùsùnà òun náà lẹni tí ń ṣe súnà ẹni tí wọ́n pè ní alùbídíà òun náà lẹni tí ń ṣe bídíà bọ́ọ̀ bá ti á fẹ́ kánpẹ̀ lálùbídé àmọ́ kí ló máa ṣe ọwọ́ máa ṣe sunna sunna náà kọ́lọ́ mọ́sá fi yé wa kọ́lọ́ njẹ́ alẹ́ máa ṣe afọwọ́ abdullahi ibn abbas wọ́n sọ̀rọ̀ njọ́ kan abdullahi ibn abbas ní anabi sọba ilé lọ́rọ̀ báyìí ọ̀kan náà àwọn sàhábà ó ní a ah, mo gbọ́ tí abubakar náà sọ báyìí àti umar ọwọ́ ayapa sí ìta anabi sikini tó sọ bóyá òun ò sì gbọ́n tí wọ́n wíyé àmọ́ tó sọnù abdullahi ibn abbas wa ni yushiku an tunzala alaykum hijaratun minas samaa bẹ́ẹ̀ sọ jòkó lẹ̀ ọ̀rọ̀ tẹ sọ jáde lẹ́nu èmi là nàbì sọ báyìí ẹ̀yin wá sọ pé Umaru àbí Abubakar náà sọ ìmí abdullahi bin Abbas ni ẹ̀rù ń bà mí fún yín kí ọlọ́run ọba kọ́ mọ́ sọ òjò òkúta lé yín lérí bẹ́ẹ̀ sọ jòkó lẹ̀ akulu qala èmi sọ pé ànábì sọ watakuluna qala Abubakar wa Umar ẹ̀yin wá sọ pé Abubakar náà sọ báyìí àti Umar tani Abubakar àti Umar gbọdọ̀ tẹ̀lé lẹ́yìn anabiwa muhammad sallam ọ̀rọ̀ yìí wá àwọn afáwọn fi ń ṣe ẹ̀rí lérí pé nígbà wọn ní àní tẹ̀lé abubakar àti umaru lérí ọ̀rọ̀ tó bá yapa sí ọ̀rọ̀ anabi léyìí tó jẹ́ pé kò lè yapa tó rà anabi ti ní aleikum bi sunnati sunna mi dọ́wọ́ yín wa sunnati kulafa irọsidi àti sunna àwọn alifa yìí àwọn tí mo tọ́ yìí ẹnìyẹn abdulabdul abdulabdul abasi kú ọ̀rọ̀ yẹn sí tá a bá ti ń dákọ̀ ànábì sọ má máa sọ pé ẹnìkan tó ṣe kí ni ẹnìkan tó sọ ma ká tó wá pé àwọn ìmáàmù yín àwọn ṣẹ́ẹ̀kù yín àwọn mísánná yín àwọn sùtàṣù tán kọ yín kéwù èyí máa tún kéwù kéwù téèyàn bá ké kọ̀rẹ́tì èyí máa tún kéwù ké téèyàn bá rí tíra kọ̀rẹ́tì ké ẹ jẹ́ àgbìyànjú ká tíra wo la máa kà tá ní sọnù béèyàn bá fẹ́ dafa tíra wà téèyàn bá fẹ́ ṣawo tíra wà téèyàn bá fẹ́ tẹ ọ̀pẹ̀lẹ̀ tíra rẹ̀ wà téèyàn bá fẹ́ kókó àlìjànú tọ́lázìm tíra rẹ̀ wà téèyàn bá fẹ́ máa ṣépele èèyàn tíra rẹ̀ wà téèyàn bá fẹ́ ṣépele ànábì tíra tó fún lépè tó ṣe ọ wà téèyàn bá fẹ́ ṣépele àwọn sàhábà tíra tó kà ó wà lórí nẹ́ẹ̀tì tó sì débẹ̀ tó kà téèyàn bá fẹ́ sọ pé ìsìláàmù yìí kò kì í ṣe ẹ̀sìn ọlọ́wọ́n sọ kùránì kalẹ̀ bẹ́ẹ̀ ni súnà kankan ọ̀wá ànábì ọ̀wá yé tíra rẹ̀ wà bẹ́ẹ̀ bá rí ẹnìkan tó sọnù tí ń wíwu kú ìtọ́ wá ya pa gbogbo ayé kálukú wọn pé n tó ń wíyọ̀ ah eléyìí pọ̀ eléyìí ọ̀dà kìí ṣe pé bóyá n ti ń sọ yẹn kìí ṣe pé òun ló mú wá láti nù lórí ẹ̀ ọlọ́lẹ̀ sí tíra kankan ní ní fi wọn ń sọ ní ṣe kí ni gbogbo àwọn sàábà lọ́kọ̀ọ̀kan ni wọ́n ní tíra kọ̀ọ̀kan tí wọ́n fi ṣépele wọn tí n bá bọ́ sórí net látẹkùn muftiya net wọ̀gọ́gù ó lè jẹ́ àfa èrè net àfi kọ́ kọ́kọ́ kéwú lọ́dọ̀ àwọn afa kó o tó mọbi tọ́ yà sí lérí net dáadáa wà ń bẹ aburú wà ń bẹ ọjà ni ẹnì kan máa ya pa ọpọlọ gbogbo wa Imam Buhari ni o Abu Huraira ni o ẹyẹ etí ń sọ ni kìí ṣe olómùmọ̀ yẹn wá nítorí kò sẹ́nìkan tó ṣáájú ẹ̀ nínú àwọn afẹ́sì ọlọ́lẹ̀ kátírà àwọn ni ọ̀tá Islam sì ní kan anabiwa muhammad gbogbo àwọn afáàtí wọn ti kó sọ́wọ́ àṣetáni nẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ọlọ́mọsábà ni yọ wọn kó mbẹ́ ọlọ́ agbára ọlọ́wọ́n bá wa imaamu maliki radi allahu anhu oní mani tada afil islam bidia ma maliki tá n tẹ̀lé oní tẹ̀yìn bá mú nínú fẹ́ṣà wa bidia tẹ̀yìn bá mú wá sínú ẹ̀sìn yìí tá anabi ò ṣe nígbà tó wà láyé yàrá hasana tó wà ní eléyìí náà dáa kí là ń ṣe káwọn bá kó àwọn ọmọ wa lọ ní àwọn kiri yó wọn ti kó àwọn ọmọ wa lọ èmi àti ẹnìkan ṣe sọ̀rọ̀ lẹ́yìn ìrọ̀lẹ́ àná mo ní ìjókòó tẹ̀ ń ṣe sunday yẹn ọ̀kọ̀rẹ́ẹ̀tì ó ní káwọn bá kó àwọn ọmọ wa lọ́wọ́ lọ́mọ lọ́ní mo ní rán àwọn ọmọ lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ tí wọ́n fi ní kó wọn ní ẹrù lọ. ìmọ̀ bayanu halal wal haram iṣẹ́ tá a rán àfa òun náà ni kọ́ wá ṣàlàyé haramu lélẹ́yìí o aláàlí ni ele. iṣẹ́ tọ́lọ́run àwọn anábì ọlọ́run pé ẹ wá sọ fáwọn èèyàn pé eléyìí dáa eléyìí ọ̀dà ní tẹ́ máa ṣe nù. bọ́ ọba wa ṣàlàyé tán wa ni tó ọlọ́run jẹ́ o gbogbo apátápátá ọlọ́run sọ̀rọ̀ wọn rọrùn ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run níjà kó sọ́wọ́ o kò sí tó burú káfọ́ fún àmọ́ láti bẹ̀rẹ̀ dópin ọkùnrin àtobìnrin a sì ń bọ̀ wá síbi àwọn bídíà yìí kẹ́ ẹ máa wá lẹ́yìn sí kí ni ọlọ́run abẹ́ ń ọkùnrin wọ́n ní tí wọ́n ní àfẹ́ kó sọ̀rọ̀ nínú ìbádà torí ohun rẹ̀ fìtínà ni ó dálẹ̀ nínú ìbádà ó sì máa wọ́n ní kó fọwọ́ rẹ̀ ọ̀tún kó fi lu ẹ̀ǹkúlé ọwọ́ rẹ̀ òsì ipò ìmáàmù ti ṣe mistake o nígbà tá ní kí ọmọ sọ̀rọ̀ nítòsí fẹ́ sọ jáde yìí fẹ́ ka kuraani àwa ni wọ́n tó ọmọ bí torí bọ́lá ọ̀sẹ̀ dá o. àwa jòkólẹ̀ àwọn àyà náà wá jòkó àwa kọjú síra wa àwa ń mú láwọn ṣe àdúrà bá ń ṣe ìbáàdà kan àwa ń gbọ́ wọn ara wa á rí tó jìnà sí súnà pátápátá tó o ti wá sọmọ jẹ o sì ti sọmọ ayé ọgbọ́n ọgbọ́n làwọn fẹ́ dá torí bídíà owó wà mẹ́ẹ̀. bẹ̀rẹ̀ lọ́wọ́ fẹ́ni kọ̀ọ̀kan ta ti hasinu bídíà ọlọ́run kò fi òdodo hàn wá kó jálè kó mbẹ́ àwa tá a da alẹ́ kọ́lọ́n jálè chíńjì ẹ̀ èmi sọ fáwọn èèmọ̀ ni ee wà là ń bẹ láti wá tújọ ọ̀kan mo wà là ń bẹ láti wá jíṣẹ́ ọlọ́run tí mo kọ́ ní maka àti madina ipe àwọn àfa àwa ní maka o wọ́n ní èyí tá à ń ṣe tó da ni o wọ́n ní èyí tá à ń ṣe tó kù díẹ̀ káàtó ibi àyípadà yẹn ni wàhálà ti wá dé ipe rọ́ọ̀ mọ́kọ̀rẹ́ ti àwa akata wà jáde náà léhi àbá àná báwa ṣe bá àwọn bàbá tiwa tán ṣe kí ni tí wọ́n ń ṣe ni. àwọn tí ẹ̀sìn wá lọ́dọ̀ wọn wọn ni kò rí bẹ́ẹ̀ ọwọ́ làwọn ọba yín tí ó jẹ́ pé jésù méjì jésù mẹ́ta bí wọ́n ṣe mú wá láti maka náà tí wọ́n wá ń kọ́ àwọn yẹn lé kó tó di pé kùránì pé bí ọwọ́ ní ẹ̀sìn tàwọn tí ànábì sọ̀kalẹ̀ lọ́dọ̀ wọn gan kọ̀kọ̀rẹ́ẹ̀tì tó tọ̀ wọn ọ̀dọ̀ àwọn tí wọ́n lè gba àmọ́ mo bẹ̀ lọ́n fún wa kọ́lọ́ mọ́jà sọnù àwọn tá a ti sọnù kọ́lọ́ ń pè wá sójú ọ̀nà a tún máa kọ́ntínú níjọ́ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́wọ́n ọba kọ́lọ́ mọ́sá jẹ́ àmà bẹ́ẹ̀ abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo ètò dàrú mọ́ inú ọ̀rọ̀ ẹ̀sìn wa ọlọ́mọ́sá jẹ́ òkìlẹ̀ àṣọ tọ́bọ̀ wá kílẹ̀ àtàn ọba tí rọ ẹ̀mí téèyàn fi tẹ̀lé ojú ọ̀nà ọlọ́mọ́sá rọ ẹ̀mí wa fún tàbá tó wá ṣetán ẹ ẹ mọ̀ yìí tó lágbá mẹ́ tàbá tó wá ṣetán tó bá súnà wọn àtún wá ní sí gbéraga lérí àtún máa wá bẹ̀ àtún ife kó ọgbà lọ́wọ́ wa kò sí àfàsùn náà kálágbá ńlá yẹ tí ó sọ pé nítorí ń ṣe dandan ni kó wọn wà lìjẹ náà ó sì ń tọ́lọ̀ ń fẹ́ tà náà yìí fẹ́ ọ wà fi àdúrà ṣe kínní ọ wà fi gbé e torí tó o bá fàdúrà gbé e ibi tí ọrọ̀ pọ́lọ́wọ́n ọba ò ti ní mú ọ lọ́lọ́wọ́n ti mú ọ ọlọ́run wà bàdá ẹlẹ́kùn mi nàlọ́ọ̀hìn máa lam yakunu yahtasibun ọlọ́run bá níjọ́ kìyàmù ọlọ́run ó yọ sáwọn èèyàn kọ̀ọ̀kan níbi wọn ò fọkàn sí láti yọ sí lágbájá bẹ́ẹ̀ ni ó sì bá dà ó sì bá súnmọ́ mu ó sì ṣe ó pé pérépéré a máa rí nínú ẹ̀mí rẹ pé ìgbéraga pọ̀ ipe ẹ̀yin lọ́mọ àlìjánná o bọ́lá wọn bá kó sálìjánná ta ló tó fẹ́ kó síbẹ̀ ọwọ́ abáyé lọ́dọ̀ èmi ọlọ́run ó mi lérí nítorí ṣe ọ̀wá ojú rere mi lẹ́yìn ìgbà tó ti ṣe tí mo ní ó ṣe ọlọ́run lè wá yọ sí ipe níjọba yìí arọ kan kọjá ó rẹ́rìn nítorí bẹ́ẹ̀ ọ̀dọ̀ ọmọ náà lè. ìpè wá sójú ọ̀nà ìpè ojú ní èyí ò ní túmọ̀ pé ẹni tí wọ́n sọ nípa àwọn ti wà lè jẹ́ náà ń dà wọn lóhùn a ṣiṣẹ́ yóò wá bá súnà mu yóò bá ní mu a máa wá béèrè àánú ọlọ́wọ́ba ní rẹ̀ náà ọlọ́mọ yìí ní kọ̀ọ̀kan eléyìí wa Bukhari ti ń darí wa ọlọ́mọṣà bá darí wọn gbàgbére gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé ọlọ́mọṣà sí wọn lẹ́yìn rẹ̀ gbogbo àwọn dúkìá wa tó wà lọ́wọ́ àwọn èèyàn ọlọ́mọṣà bá ní gbà fún wa ọlọ́ tàbá gba tamọ́jọ tó ń kó sọ́wọ́ àwọn olè ọlọ́ tàbá wa gba tánà lílo rẹ̀ nírọ̀rùn tí ìlú òfin rọrùn jù báyìí lọ ọlọ́mọṣà sí rọrùn fún wa iṣẹ́ tani kọ̀ọ̀kan wá ń ṣe ọlọ́mọṣà fi barakas gbogbo àwọn tí wọ́n fẹ́ dikó tí wọ́n fẹ́ gbàjọba nílùú turkey nílùú eh, turkiya ọlọ́wọ́n bá wọ adúpẹ́ fún wọn ọlọ́wọ́n bá wa ìlú náà wọn bá tún sọ̀hún náà di battlefield nítorí tí wọ́n bá ti gbàjọba tán ní ti ń ṣẹlẹ̀ ní yemen tí àwọn opposition dìde iná ni ó tún ṣẹlẹ̀ nínú àwọn ìlú islam ní turkey tàwé àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ọba allah tọ́lọ́wọ́n ọba tí kò jẹ́ kí wọ́n succeed ọlọ́wọ́n gbogbo wọn pátá ọlọ́wọ́n mọ́sábà ní fún wọn lẹ́sàn-án wọn ìlú náà kọ́lọ́mọjọ́ dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa náà kọ́lọ́mọjọ́ dàrú tọ́ abelo Allah subhanahu wa ta'ala ẹnì kọ̀ọ̀kan ọlọ́mọsàsì wà lélẹ́rìí subhanak allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk fastaghfiruhu innahu huwal ghafurur rahim.